mo kí yín káàbọ̀ sí ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára olúwatúnmiṣe àdìgún lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Kenny George àti Táíwò Ìbíkúnlé ni wọ́n ti ń kí ikú ayẹyẹ ọjọ́ ìbí wọn pé ẹ̀mí wọn túbọ̀ ṣe púpọ̀ lókè ìpẹ́ àwọn ọ̀rẹ́ pẹ̀lú ojúlùmọ̀ gan ò gbẹ́yìn láti kí àwọn ìbejì yìí kú ayẹyẹ ọjọ́ ìbí wọn ọ̀pọ̀lọpọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ìlú mọ̀ọ́ká òṣèré orí ìtàgé tí gbogbo ènìyàn mọ̀ sí Debbie Shokoya ló fi ayọ̀ rẹ̀ hàn lórí ayélujára rẹ̀ pé inú òun dùn gidi gan nítorí pé ọ̀pọ̀ ìgbà lòun ti ń lá àlá àti gòkè ṣùgbọ́n lónìí àlá àti èròǹgbà òun láti gòkè wá sí ìmúṣẹ Debbie ló fi fọ́nrán fídíò ṣàpèjúwe ọ̀rọ̀ rẹ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ láti fi ayọ̀ rẹ̀ hàn pé àlá òun wá sí ìmúṣẹ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlú mọ̀ọ́ká olóṣèlú àti adẹ́rìnpòṣùnú tí gbogbo ènìyàn mọ̀ sí Dino Melayi ló sọ sórí ìtàkùn ayélujára rẹ̀ pé ọkùnrin tó láyọ̀ nínú ìgbéyàwó á jẹ́ wípé ó fẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí tàbí kí obìnrin náà nífẹ̀ẹ́ sí ọkọ rẹ̀ gidi gan Dino ló fi àwòrán ara rẹ̀ ṣàpèjúwe ọ̀rọ̀ rẹ̀ pé ọkùnrin tó bá tẹ̀síwájú nínú ayọ̀ á jẹ́ wípé ó fẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ̀ gẹ́gẹ́ bí aya ni ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje òṣèré orí ìtàgé kan tí àwọn ènìyàn mọ̀ sí Péjú Johnson ló sọ sórí ìtàkùn ayélujára rẹ̀ láti fi gba àwọn ènìyàn níyànjú pé nígbà tí ó bá di ọjọ́ kan lẹ́rìí pé ẹ ti kọminú lórí nǹkan tí ò nídìí Péjú ló fi àwòrán ara rẹ̀ ṣàpèjúwe ọ̀rọ̀ rẹ̀ lórí ayélujára tó sọ eléyìí láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ pé eré sísá lórí nǹkan tí ò nídìí kò nítumọ̀ rárá ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ìlú mọ̀ọ́ká gbóhùnsáfẹ́fẹ́ tí gbogbo ènìyàn mọ̀ sí Daddy Freeze ló ní inú òun dùn fún ìròyìn tí òun rí lórí ayélujára pé àwọn agbófinró ti ń gbé ìgbésẹ̀ lórí ikú ọ̀dọ́mọdékùnrin girama tí wọ́n ń porúkọ rẹ̀ ní Sylvester tó jẹ́ ọlọ́run nípè ní lọ́lọ́ yìí tí ìròyìn rẹ̀ sì gbórí ayélujára kan Daddy Freeze ló ń fi ayọ̀ rẹ̀ hàn tó sì ń gbé òṣùgbà fún ọ̀gá àgbà agbófinró pé ẹ kú iṣẹ́ takuntakun ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlú mọ̀ọ́ká olùgbaninímọ̀ràn lórí ọ̀rọ̀ ìfẹ́ àti ìbáṣepọ̀ ìgbéyàwó tí àwọn ènìyàn mọ̀ sí Blessing CEO ló fi fọ́nrán fídíò gba àwọn ènìyàn nímọ̀ràn pé kí wọ́n má ṣe ní àjọṣepọ̀ pẹ̀lú olùrànlọ́wọ́ wọn tàbí ní ohun ìkọ̀kọ̀ pẹ̀lú ẹni tó fẹ́ ràn lọ́wọ́ ó ní kì í buyì kún ni ó máa ń dí ọ̀wọ́ ẹni kù ni Blessing ló fi fọ́nrán fídíò ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ lórí ayélujára rẹ̀ ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. Stop sleeping with your helpers. Stop having sex with your helpers. It won't make them give you more, it will make them give you less. helpers are different from lovers. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlú mọ̀ká òṣèré orí ìtàgé tí gbogbo ènìyàn mọ̀ sí Yọ̀mí Fábíyì ló sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ pé ó jẹ́ ohun ìwúrí fún òun bí òun ti rí fọ́nrán fídíò ti ọ̀dọ́mọdékùnrin kan tí ó ń sọ bí òun ó ti ṣe bí wọ́n bá lè dìbò fún òun gẹ́gẹ́ bí aṣíwájú àwọn akẹ́kọ̀ọ́ nínú iléèwé òun ọ̀dọ́mọdékùnrin sọ̀rọ̀ bí òun ó ṣe mú iléèwé òun dàgbàsókè Yọ̀mí ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú fọ́nrán fídíò ọmọdé yìí bí ó ti ń sọ̀rọ̀ láì bẹ̀rù rárá ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. My name is Jede Ojokade, upcoming graduate of the class of 2022, aspiring inventor, future visionary, and more presently, the next head boy. I don't think myself are better than you, my friends. I just want to do the best I can for everyone, including listening to your ideas and carrying them out to the best of my ability upholding the outstanding reputation of this great school. This is your chance to pick me to represent your voice. This school has done so many great things for me, and I genuinely want to pay back in my last year. I can change goals. I cannot make their days longer, but I can strive to make them better. On this premise, I challenge you, my fellow pupils and parents of Chelsea Monsoon School, Vote for innovation. Vote for transformation. Vote for progress. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta, òṣèré orí ìtàgé tí gbogbo ènìyàn mọ̀ sí Bímbọ́ Akínsànyà ló gba àwọn ènìyàn nímọ̀ràn pé kí wọ́n kún fún àdúrà pàápàá jùlọ àwọn olórí látàrí àjálù tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè. Bímbọ́ ló tẹ̀ sórí ìtàkùn ayélujára rẹ̀ tí ó sì sọ wípé kó má jẹ́ wípé ìbínú Olúwa ló fa eléyìí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká adẹ́rìn-pòṣónú kan tí gbogbo ènìyàn mọ̀ sí wòlíì àròlé ló ti ń fi àwọn olólùfẹ́ rẹ̀ lọ́kàn balẹ̀ wípé òun ń bọ̀ wá sórílẹ̀-èdè nàìjíríà láìpẹ́ wòlíì àròlé ló fi fọ́nrán fídíò ṣàlàyé eléyìí nílùú London pé ó ti sú òun òun máa tó wá bá àwọn olólùfẹ́ òun lórílẹ̀-èdè nàìjíríà láìpẹ́ ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. God Almighty, God Almighty. I'm going to back to Nigeria. I'm coming home. I'm not waiting till January. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní, bí ayẹyẹ ọdún kẹwàá amóhùnmáwòrán Orísun ti ń tẹ̀síwájú, ẹ máa tẹ̀lé wa lórí amóhùnmáwòrán àti ayélujára wa. Bí a ó ti máa fún yín ní ìbéèrè àti ìtakọ̀ǹgbọ̀n tó fi ní àǹfààní sí àwọn ẹ̀bùn wa lọ́lọ́kan òjọ̀kan. Àwọn ìbéèrè wa tọ̀sẹ̀ yìí rèé, ẹ dárúkọ ètò márùn-ún lórí tẹlifíṣàn Orísun àti àwọn atọ́kùn rẹ̀. Ìbéèrè kejì, ọjọ́ wo ni ètò ilé aláyọ̀ máa ń wáyé lórí amóhùnmáwòrán Orísun àti àti àkókò rẹ̀ àti ìtakùn ọgbọ́n wa ti ọ̀sẹ̀ yìí rèé ẹ kọ orin tẹlifíṣàn Orísun ẹ jẹ́ kí gbogbo ìdáhùn yín máa lọ sórí ayélujára wa at Orísun TV lórí Facebook àti Instagram pẹ̀lú hashtag Orísun at ten challenge kò ní jù báyìí lọ lórí ajá àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára olúwa tún mi ṣe àdìgún lórúkọ tèmi ó dàbọ̀.